الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بالقناة الدعوية أن يقدموا لكم الدرس الخامس في, صحيح في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذو القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم مراحل حياة النبي صلى الله عليه وآله وسلم لحياة النبي صلى الله عليه وآله وسلم ثلاث مراحل المرحلة الأولى من ولادته صلى الله عليه وآله وسلم إلى مبعثه المرحلة الثانية من مبعثه صلى الله عليه وآله وسلم إلى هجرته المرحلة الثالثة من هجرته صلى الله عليه وآله وسلم إلى وفاته نعم إتي أما في بروا سرونيني يعني، أتي تسواني تسوى جنين تروى إتي أنبيوني صحيح سيرة النبوية بين يديك eléyìí nínú bíi tá a ti máa gbé lénìí òun ni ìwọ́nú ìtàn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìtàngbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú tírà yìí wọ́n pín sí mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni min wiladatihi sallallahu alayhi wa sallam ila mab'athihi òun náà ni àti ìjọ bí ànábì láti ìgbà wọn ti bí ànábì tí e dégbà wọn gbé dìde ní òjíṣẹ́ àwọn kan wo ni ìtàn gbé lè tó jẹ́ ìtàn tó ní àlàáfíà dé ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú kọtíra yìí Sahihu Sirati Nabawiyya bayna yariki ìpele àkọ́kọ́ òun náà ni min wiladatihi sallallahu alayhi wa sallam ila mab'athihi ìpele kejì òun náà ni min mab'athihi sallallahu alayhi wa sallam ila hijratihi sallallahu alayhi wa sallam láti ìgbà wọn ti gbà nẹ́bí dìde lójíṣẹ́ tí tó fi tún ṣe jíra ìpín kẹta nìyẹn ìpín kejì nìyẹn ìpín kẹta min hijratihi sallallahu alayhi wa sallam ila wafatihi sallallahu alayhi wa sallam láti gbà wọn ti gbé tó ti ṣe ìrìn àjò tó ti ṣe jírọ kúrò ní maka lọ sí madina tí tó fi di ìgbà tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó fi mú ẹrú rẹ̀ sọ́dọ̀ èyí wọn ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn ìtàn rẹ̀ ìpele mẹ́ta yìí ni ìpele àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí láti gbà wọn ti bí ti ìdíjọ́ tí wọ́n fi gbé dìde láti gbà wọn ti gbé dìde lójíṣẹ́ tító fi lọ sí hijrọ lọ sí Madina láti hijrọ rẹ̀ tító fi dijọ́ tí anabi jáde kó láyé sallallahu alayhi wa sallam àwọn àpẹẹlẹ yìí ni a fẹ́ máa المرحلة الأولى من ولادته صلى الله عليه وآله وسلم إلى مبعثه ولادته صلى الله عليه وآله وسلم مولده صلى الله عليه وآله وسلم يوم الاثنين من شهر ربيع الأول عام الفيل وسئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم يوم الاثنين قال ذلك يوم ولدت فيه وفيه بعثت وفيه أنزل علي القرآن عن عبد الله بن عباس رضي الله عنه قال ولد النبي صلى الله عليه وآله وسلم عام الفيل نعم ìpele àkọ́kọ́ láti ìjọ bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí tó fi dé ìgbà tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó fi gbé dìde lójíṣẹ́ sí gbogbo ayé àwa mú nínú rẹ̀ ni a lè parí gbogbo ẹ̀ ní ọjọ́ kan a lè parí ẹ̀ lọ́sẹ̀ kan kódà a lè parí ẹ̀ lóṣù kan. wiladatuhu ìjọ bíi anabi muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ nọ̀rọ̀ tá a kọ́ mọ́ wa òun ni ipe mawuluduhu mawuliduhu yawmal ithnin sallallahu alayhi wa sallam ìjọ monday iná wọn bí anabi muhammad sallallahu alayhi wa sallam ní oṣù Rabiul Awwal amal fil oṣù Rabiul Awwal ìjọ monday tó jẹ́ oṣù Rabiul Awwal ní amal fil ọdún ìlérin torí pé tí a bá ní bíyàn àwa fẹ́ mú déètì fún un á mú ọdún bẹ́ẹ̀ lámú oṣù á tún amú ọjọ́ ká bẹ̀rẹ̀ lórí ọjọ́ tí wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadith ń bẹ ní orí rẹ̀ gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú sahihul muslim ipe wọ́n béèrè lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam an yawmil ithnin ansomi yọmi lìsìn ipe kí ló dé tá ànábì máa ń gbáwẹ̀ ní ọjọ́ monday ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé zaalika yawmu wulid ìjọ yẹn ni wọ́n bí mi ó ròyìn ọjọ́ monday ipe tó jẹ́ wọn máa gbàwẹ̀ ń bẹ́ẹ̀ ìjọ yẹn ni wọ́n bí òun ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kìtùsẹ̀ yẹn nìkan ló ní ọjọ́ yìí wàfíhì bọ̀ẹ́s ìjọ yẹn wọ́n gbé mi dìde lójíṣẹ́ ipe kí n máa jíṣẹ́ fún gbogbo ayé ntọ́lọ́wọ́n bá fẹ́ nọ̀rọ̀ gbàgbọ́ ntọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ nínú ìjọsìn ntọ́ fẹ́ kí àwọn ẹrúsìn ọlọ́wọ́n ọba máa ṣe é ọlọ́wọ́n ọba ní èyàn àti àdìjẹ̀nu wàfí í unzila alayya al-Qur'an àníbi ni ìjọ yìí wàfí í unzila alayya alukur'an ìjọ yẹn wọ́n sọ alukur'an kalẹ̀ fíìmù àníbi pé àkọ́kọ́ ọjọ́ tí wọ́n kọ́ sọ kur'an kalẹ̀ fojìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ìjọ mande ni sallallahu alayhi wa sallam. bákan náà ń bẹ nínú hadith àfọwọ́ abdullahi ibn abbas ipe anabi muhammad sallallahu alayhi wa sallam wúlìdà nàbí sallallahu alaihi wasallam àmàl fíìl àti rí ọjọ́ mú àdẹ̀tì rí ọdún mú nínú hadith èyí tó ní àlàáfíà ìgbé ìjọ monday ni ń bẹ nínú ẹ̀gbọ́n àti bẹ́ẹ̀ nínú sọ̀rọ̀ muslim ìgbé ọjọ́ monday yìí o nítorí wọn mọ gbà wẹ́ ń bẹ̀ torí pé ìjọ yẹn ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn ẹjọ́ monday tí ànábì ń gbà o kí ló dé tí ń gbà wẹ́ ń jọ monday ó sọ pé ìjọ yẹn ni wọ́n bí òun ìjọ yẹn gẹ́gẹ́ náà wọ́n gbé òun dìde lójíṣẹ́ bẹ́ẹ̀ ni ìjọ yẹn òun náà ni wọ́n kọ́ sọ Quran kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ìdí pàtàkì lélẹ̀ fún ọ tí o ti ń bá ìlànà níbi yìí lọ má jáwọ́ tẹ̀ má dẹwọ́ má bá lọ wọ́n tó bá wò pé ìjọ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam wa tóbi lọ́dọ̀ rẹ̀ bá anabi náà ṣe mú bọ́lọ̀ ṣe fẹ́ mánu ìwọ náà mú un bẹ́ẹ̀ eléyìí ni sunna eléyìí ni ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam téèyàn máa ń gbẹ̀sán lérí rẹ̀ ká tún máa tájí ká tún máa rán ká tún máa pè àwọn èèyàn sí ká dẹ̀ tún máa ṣe encouragement lórí ẹ̀ ká máa ta àwọn èèyàn jí ká máa pa kéèsì àwọn èèyàn sí ká máa pèpè lọ sí díẹ̀ eléyìí ni ìlànà tó lẹ́sẹ̀ ńlẹ̀ fún àtìtẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ tí wọ́n bí i naam bí kíláwọ náà mọ̀ ṣéńjọ́ yẹn ìjọ mọ́ndé ìjọ mọ́ndé àtìlẹ́ tí bá ti ń wáyé èèyàn máa gbàwé ńbẹ torí pé ìjọsìn ni ntú ọlọ́run fi síjọ́ yẹn nítorí nǹkan yẹn náà ni so ìyọnu ọlọ́run ọba yẹn lè tún wá láti bẹ̀ yẹn torí pé a tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lórí ìjọsìn bákan náà nínú àwọn ètò tó ṣe pàtàkì ta tún nídìí láti mọ̀ ń bẹ̀ òun náà ni ọdún tí wọ́n bí anábìá Muhammad sallallahu alaihi wasallam sọ fún alókè pé amalfil ọdún ilérin kí ló fà á tí ẹ fi ń pè ní amalfil ọba abra ó gbéra pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ipe pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ pé àwọn fẹ́ lọ wó Kaaba níjọ́ náà lọ́hùn ní ọdún náà ó ń lọ sí Kaaba. Si bó ṣe ń lọ sí kaaba ipò òun fẹ́ lọ da kaaba wò erin tó tóbi kan ń bẹ láàrin wọn ẹ̀rí ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ọ̀ràn ẹ̀yẹ ababil ọ̀ràn sí eléyìí ń bẹ nínú suratul fil erin yẹn gan ọlọ́run tó fi sọ sóra kalẹ̀ fún anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìpè kí wọ́n máa ju òkò láti inú náà sì kí wọ́n máa ju wọn lórí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá sọ àdìbò tán wọn di kí ni faja'alahum ka'asim ma'kul ọ sọ di bí kókó tí ẹran jẹkù bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe yọ àtàwọn àtẹrin tí wọ́n gbé dání náà jọ́nà lọ. náà ìgbà tí yẹn lọ tán kò pẹ́ sígbà yẹn wọ́n bí anábíà Muhammad sallallahu alayhi wa sallam bó tiẹ̀ jọ pé àwọn ọ̀rọ̀ pọ̀ tó wáyé lórí ọjọ́ pàtó nínú sùrọ̀bíòlù awal àti sùrọ̀bíòlù awal bẹ̀dáàtì síwájú ká tó máa lọ sí ibẹ̀ yẹn ọdún gangan ìfẹnukonu bẹ́ẹ̀ khalifatu bunu ọ sọ pé wal-majma'u alayhi amal fil ní ti gbogbo ẹnu kò lé lórí ni pé amul fil ọdún ilé ni wọ́n bí anabi muhammad sallallahu alayhi wa sallam ibn qayyim al-jawziya rahmatullahi alayhi nínú zadul ma'ad wọ́n jó yí wa bẹ́ẹ̀ pé la khilafa annahu wulida bi jawfi makkah ipe kò sí ya pẹnu pé ìlú ìlú makkah àwọn ti bí anabi muhammad sallallahu alayhi wa sallam wa anna mawlidahu amal fil kò tún sí ya pẹnu níbi pé ọdún tí wọ́n bí anabi muhammad amul fíìlì ni ọdún ilé ni táwọn kan kóra ọjọba abúlá tó gbé erin erin ńlá ń bẹ pẹ̀lú ẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n gbà lérò láti wó kaaba bó jẹ́ pé ọlọ́run ọba tó ní kaaba protect kaaba. náà pẹ̀lú kí káwa sọ pé ọjọ́ pàtó báyìí nínú oṣù rọ̀bẹ́ọ̀lù awẹ́l lọ́dún tá a dákọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ àmì tí ó lálàáfíà òun ni pé inú oṣù Rabiul Awwal ni òun bí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ pàtó ọ̀rọ̀ wa pọ̀ lórí ọjọ́ bó ti yọ pé arẹ́gbà wá tó gbé wá pé bá oṣù tí wọ́n bí oṣù rọ àwọn kan mú oṣù Ramadan wọ́n ṣe gbẹ àmọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ òní pé oṣù Rabiul Awwal oṣù Rabiul Awwal tí wọ́n bí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ wo wá ni sheikh nasir albani rahmatullahi alayhi taba lọ sínú hamishi tira yìí a tade lọ sínú sọyìn sírọtì nàbàwíyá èyí tí baba wa ibn kathir tí wọ́n kọ tí sheikh nasir albani rahmatullahi alayhi tí wọ́n bẹ̀rẹ̀ ṣíṣe tahqiqe ní ọjọ́ ayé wọn wọ́n bá débi faslu al-isra wal òun ni bàbá síwọ́ ọṣẹ́ kọ́lọ́ba kọjọ kó bá wa kẹ́ wọn. náà wọ́n wá sọ ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n bọ́rọ̀ débi pé déètì wo gangan wọn bí anabi muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ wo gan ni pàtó wọ́n ní wà á mọ tàríx wà yà ọmọlẹ̀ wìláàdá fakọ̀dì dúkìrọ̀ fìhí fi sharri aqwalun dakaraha ibn kathir fil asl wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n dákọ̀ àwọn kan mọ́jú eléyìí nínú oṣù lẹ́yìn pé bàbá abdulkasir wọ ẹgbà wá wá tí wọ́n fi kó wá pé ní ramadan ni bọ́rọ̀ yóò tẹ̀ lálàáfíà àwọn mímú ti rọ́bìl awal ẹnu tó kù lórí yẹn ara wọn ti mú on the eight rọ́bìl awal ara wọn ti mú twelve rọ́bìl awal ara wọn ti mú twenty rọ́bìl awal àwọn apọ̀ rẹpẹtẹ tí ó yẹ pé ọ̀rọ̀ náà jọ ojú kan ni sheikh nasir albani rahmatulah alayhi ni wọn sọ láyé pé wakulluha mu'allaqa biduni asanid kò sí sanadi fún chain tí wọn fi trace ẹ dọdọ àníbà muhammad sallallahu alayhi wa sallam kò sí níbi àwọn kìnnì tóbi pé yumkinu nadhar fiha tí ó fi lè rọrùn àti lọ wo bimizani ilmi mustalah alhadith táfi lè wo pẹ̀lú òṣùwọ̀n ní ti mustalah alhadith táwọn àfa àṣìwádìí nípa ilmi alhadith tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ilà qawlu man qala innahu yawma thamin min rabiul awwal àwọn yìí tá a rí bíi trace òun náà lọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé ọjọ́ kẹjọ ni. ìgbé fainahu rawahu Maliki wa Maliki ló gbà wá àtàwọn tó yàtọ̀ sí bisanadin sahihin ani ibn Jubair wọ́n gbà wá pẹ̀lú sanadi tó lálàáfíà látọ̀dọ̀ ibnu jubair wa huwa tabi'iyun jalil wa la'allahu sahahu huwa kódà ó ṣeéṣe kọjọ pé yẹn gan ni ibnu kathir gan fẹsẹ̀ ọlọ́fọ́ mú alqawlu ashabi tarikh wa tamadu wa atamaduhu débi pé ìyẹn náà làwọn tó dẹ̀ kọ tarikh tí wọ́n nímọ̀ ilmu mustalah alhadith ìyẹn náà wọ́n gbára lé lórí. wọ́n ní waqata bihi alhafidh kabir muhammad musa al-khawazir wọ́n ní ntòhun náà faramọ́ àfààyè tó faramọ́ nìyẹn wàrọ̀jáhu abul khitab bunu dahya wọ́n ní ntàwọn náà faramọ́ lélẹ́yìí wọ́n ní wal jumhur ala annahu fi thani ashar min àwọn jumhur làmà àwọn lọ síbi pé ọjọ́ kejìlá ni nínú rọ̀ṣù rọ̀bẹ́ ọ̀la awwal hadithu ibn abbas oníwàgbára lẹ́mbẹ̀ẹ́ yẹn àwọn àfáwọn ní hadith wọ́n sọ pé hadith yẹn wò lálàáfíà a lè ríbi fọwọ́ gbámú a lè rẹ́rìí kan tó yẹ pé ó lè sọ fún wa pé hadith yẹn lálàáfíà dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam dípẹ́ àwọn afáàlẹ́ hadith máa ń sọ pé tó bá yẹ pé hadith yìí bá lálàáfíà ni òun ni ò bá dá gbogbo èèyàn dúró lórí ọjọ́ tí wọ́n bí àníbà Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ fẹnukonu sí. Si, ọ̀rọ̀ tí sheikh nasir albani rahmatulah alayhi tí wọ́n sọ nínú sọ̀rọ̀ sírọ̀tì nàbàwíyá tí baba ibn kathir tí wọ́n ṣe tàkíkẹ́ yìí ìyẹn náà ló jẹ́ káwa nù wá fi sí ọjọ́ kẹjọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ àdèmọ́ ipa ribiribi tí wọ́n máa ń kó níbi kí wọ́n ṣe tàkíkẹ́ àkọ́wá especially níbi tó yẹ pé ẹnu òkò ọ̀rọ̀ tẹ́nu ọba kò lé lórí ipa tí sheikh nasir albani rahmatulah alayhi ṣe máa ń kó lórí rẹ̀ kí tó wá sáwọn nìkan àtàwọn mí nínú àwọn àfáà bíi bàbá wa ibn kathir rahmatullahi alayhi gẹbi àṣìdàkọ síwájú àyìn tó jẹ kó yé wa níta fi lè mú amú ọjọ́ kẹjọ ọjọ́ monday oṣù rọbẹwòlá awwal amulfil èyí lọ lálàáfíà tí a ti lè gbára lé ní ọjọ́ bíi anábìá muhammad sallallahu alayhi wa sallam ara àwọn míì tí wọn mọjọ kejìlá àmẹ́rì wọn yẹn kò lálàáfíà ọ̀rọ̀ tó pọ̀ níbẹ̀ ni ẹnu àwọn onímọ̀kò látànà torí pé kíjọpá nẹ́bí sọ hàn wọn ò béèrè yẹn kí wọ́n máa béèrè kọ́ ọjọ́ kèèló wá ni inú oṣù rọ̀bí òlà awà ló ń béèrè ọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà náà ní wọn ò dẹ̀ tún máa ṣe kíni kí wọ́n máa sọ láàrin ara wọn àmì èyí tó dọ́dọ̀ Ibn Jubair yìí láti pẹ̀lú sanadi tó lálàáfíà ìyẹn náà ló jẹ́ kí àwa náà mú yẹn kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó bá wa kí àníbà Muhammad sallallahu alayhi wa قال صلى الله عليه وآله وسلم ولدت من نكاح لا من صفاح وقال أيضا ولدني أبي وأمي ولم يصبني من صفاح الجاهلية شيء نعم labala ibi anabi muhammad sallallahu alaihi wasallam láti lè tún máa pàtàkì anabi muhammad sallallahu alaihi wa sallam sí òun ni pé anabi ní ẹni ẹ̀sà ni ẹni tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó sà lẹ́sà ó dẹ̀ sà lẹ́sà léyìí tó yẹ pé ojúlówó ọmọ ni kì í sọ máa lè lásìkò àìmọ̀kan tójú dúdú tíwà dúdú ẹ̀sìn gan dúdú ẹ̀sìn gidi kò ní wéètì lọ́dọ̀ àwọn èèyàn nígbà yẹn àmọ́ ọlọ́run protect anabi muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó jáde lọ́dọ̀ àwọn òbí tó yẹ pé wọn kì í ṣe ìranu tó ní pé yóò fi wá jẹ́ àléébù pìlẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí ó lálàáfíà tí a bá wọnú tíra wa ti ń bẹ ní wájú yín yẹn ó ní wòlídìí anabi sọ pé wọ́n bí òun níbẹ̀ nínú sọ ìlú jáàmì ó ní wọ́n bí òun mí nìkáhín nínú nìkáhìní nínú yìgì téèyàn máa ń so táládà gan máa ń fọwọ́ sí pé bí wọ́n ṣe ń ta kókó yìgì ń gbà wọ́n o níbi ìgbéyàwó nísùlọ́kà hmm, ìyàwó tí ó jẹ́ òríjínà ìyàwó mí nìkáhín níbi ká ta kókó ara ẹni níbi ká fẹ́ra ẹni láàmì ìsìfà kèé ṣe níbi àgbèrè ni wọ́n ti bí anabi muhammad sallallahu alaihi wa sallam kìí ṣe níbi ká lóyún ká mọ́ ká lóyún fẹ́ ni tí ò ní yìgì lórí ẹ̀ ká lóyún fẹ́ ni tó yẹ pé wọn ò fi fúnra wọn kìí ṣe yẹn nìka tó ní àti gbogbo ayé mọ̀ táwọn èèyàn wọn mọ̀ pé àfẹ́yàwó lágbájá fẹ́yàwó lágbájá lọ́kọ àníbi ní àtàràbẹ̀ wọn ti bí òun kí ni àwọn òde èní fẹ́ kí àwọn ọmọ tiwa náà máa sọ nígbà tóun náà bá ń sọ tán ṣé kóun náà sọ pé wùlíì tù mí sèfà áhín lámì nìka áhín ni àwọn omi nìka áhín lámì ń sèfà áhín iye o bá fẹ́ kí wọ́n sọ náà ló fi máa ṣègbésẹ̀ ara rẹ̀ ìta bá fẹ́ kí àwọn ọmọ wọn máa sọ láàmú ṣègbésẹ̀ lórí àwọn ọmọ wa ìta bá fẹ́ káwọn ọmọ tá a bá tọ́ náà kí wọ́n máa sọ náà láàmú àfi náà láàmú gbélé wọn lórí ìlànà yẹn náà láàmú tọ́ wọn lé lórí àwọn èèyàn ti ń lóyún fáwọn èèyàn lénìí yóò pani yóò dẹ̀ bani nínú jẹ́ tí wọ́n bá sọ pé mùsùlùmí ni wọ́n kí wọ́n máa sọ pé kí ló ń ṣe ọ́ kí wọ́n padà mọ̀ pé yẹ̀sì ó lóyún ni òkè ta ló wá fún ọ lóyún kọ́mọ́ lè tọ́ka sẹ́nìkan pàtó àbótọ́ á tọ́ka sí òun náà tó wá ń dì náà àkésùn òun nìkan o subhanallah aibun azim ọ̀pọ̀ rẹpẹtẹ ń sìn kọ́lọ́n kó sọ wa kúrò níbi nǹkan jákujáku àlámọ̀rí tí ẹ̀mí kọ̀ tẹ́tí kọ̀ láti máa etí gan kò dùn méjì láti máa gbọ́ ẹnu gan máa ń wúwo fún. àbí ṣe wàhálà lórí rẹ̀ tẹ́ kí wọ́n máa bẹ̀ òbí pé ẹjọ́ ìgbà olẹ́ yọ̀ǹda ìgbésẹ̀ olẹ́ gbé ní ẹ́n kí ni wọ́n tún máa dùn pé lágbájá ń lọlé ọkọ lágbájá ń ṣèyàwó ọwá di pé wọ́n máa lọ bẹ́ẹ̀ pé ìjọ ọ̀dàkùn mọ́ dojú ti wa ọlọ́mọ fi nǹkan kí sí wa gbogbo bídílé tó wà ẹ jẹ́ ká ṣàtúnṣe so ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ó tún lè sọ ẹ́ láwùjọ láyé jọ títí ń sọ pé wò ó sì tún mi nìka ńlá ní ṣèfà wọ́n bí mi ànábì láti bí ìgbéyàwó ni kìí ṣe láti bí ìsìná ìmáfẹ́rẹ́ ẹni láì tọrọ ẹni láì ta láì sóre ẹni pọ̀ nínú rìwáyà míì tó nà ń bẹ nínú musarak mama hakim tí ń bẹ nínú sọyìlì jáàmì talakọ takọ kan yẹn ń bẹ nínú musarak mama hakim tí ó dẹ̀ lálàáfíà ẹn e, gẹbi àwọn àgbààgbà afa àdìsí méjì afa aládìsí méjì sísọ imamu zahabi ẹn e, àti imamu alalbani rahmatulah aleihim rahmatulah aleihim. bẹ́ẹ̀ ni ń bẹ nínú sọyìlì jáàmì ipe wùl tutu anabi ni wọn bí mi ok wàládà ni abi wà ummi bàbá mi àti ìyá mi bí mi wàlám yusuf ni mi sì fa ìlìjà ìlíyà ti ṣe àìmọ̀kan ìlóyún àìmọ̀kan ìlóyún sínà ní ti jà ìlíyà kò wọnú àlámọ̀rí ti tòun tí wọ́n fi bí òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé sàdáadáa lé eléyìí kọ́lọ́ba kọjọ́ kọba kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tọ́lọ́ ní kí ìpìlẹ̀ rẹ̀ ó mọ́yán lórí tẹ́nì kan ò lè ké kéèmù rẹ̀ àfi bàbá rẹ̀ sallallahu alayhi wa sallam. مات أبوه صلى الله عليه وآله وسلم عبد الله بن عبد المطلب وهو جنين هذا أبلغ اليتم وأعلى مراتبه قال قيس بن مخرمة توفي أبوه وأمه حبلى به أخرجه الحاكم في المستدرك نعم هنا نكي nígbà tí wọ́n lóyún ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni bàbá ànábì ti jáde kú láyé Abdullah bun Abdul Muttalib ó jáde kú láyé wa huwa janin ànábì ń bẹ nínú oyún jọ́nà lọ́n. hada ablagul yutin eléyìí ni nǹkan tó dógóńgó pé ọmọ òrukàn tó lágbára ọmọ òrukàn tí ò mọ bàbá ẹ̀ tí bàbá rẹ̀ gan ò mọ òun là níbi Muhammad sallallahu alayhi wa sallam wàhálà ilẹ̀ àmàrọ̀ òun ló ga jù sẹ́mi pé tí wọ́n bá ní nǹkan dógóńgó òun ló tún wá ga jù nípò tí wọ́n bá ń rìn tí ọmọ òrukàn ànábì ní nínú àwọn tó ga jù ni ó wà torí pé lẹ́yìn pé wọ́n lóyún rẹ̀ tóun náà tí bàbá mọ̀ yín pé ọ̀dà àpọ̀mọ̀ kan bẹ́ nú ìyẹn ni bàbá rẹ̀ ti fayé sílẹ̀ ṣé a mọ̀ yín pé tí bàbá rẹ̀ bá ń bẹ láyé lọ́lọ́run fi ṣe gbogbo ilé ìfànẹ́bì ó ní tí ìbá pé bàbá rẹ̀ ń bẹ wọn bá ti pa pẹ̀lú gbogbo àwọn ewu tó kọjá lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala sí ànábì kù ó dẹ̀ kún ànábì lọ́wọ́ ẹ̀ tòun àti kó jọ́mọ̀ orúkan yẹn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi agbára rẹ̀ hàn ó dẹ̀ jẹ́ kó rí bí pass message yẹn káàkiri àgbáńláyé débi tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fẹ́ kò wá yẹ kò wá bò dáwà tá nínú fi lélẹ̀ yín dẹ̀ tún gbalẹ̀ gbogbo gba gbogbo ayé káàkiri kọlọ́ba Allah subhanahu wa kọ́ mọ́ iyọ̀ àwa náà kó nínú dáwà níbi Muhammad yẹn títí tí àwa náà fi lọ bá kọ́lọ́n jẹ́ ká lọ bá lẹ́ni tọ́lọ́run náà ti yọ́nú sáwa náà ni. naam a. Ah, Qais bunu Makhrama ó wá ní tuwufiya abuhu wa umuhu hublabi bẹ́ẹ̀ ni bàbá ànábì jáde kúrò láyé ìyẹ́ ẹ̀ dẹ́ lóyún ẹ̀ imam ahkim eh, imam hakim ó gbà wá nínú mustadrak bẹ́ẹ̀ ni ó sọ pé ala muslim mọ́jẹ̀mú tí muslim máa fi gba hadisi wàhálà àwọn fi gbà wá nínú mustadrak ẹ́n bẹ́ẹ̀ ni imam zahabi imam zahabi yìí sọ pé bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ ló tọ́ imam alalbani rahmatulah alayhi ó ní huwa hasan fakat ìpè ọlá làáfíà o nínú àdìsí tí adé ń lò ní adé ti fún wa pé nínú àwọn mọ̀rọ́ tí bùlá tá a máa lò gbogbo tó bá ti lálàáfíà tó yẹ pé wọ́n bá ti lè ṣe ètèjáàjò bíi lọ́dọ̀ àwọn ahlul hadith òun náà ni sahihu lizatihi sọ̀híhu li ghayrihi hasan li dhatihi hasan li ghayrihi eléyìí ntí ó bá ti lálàáfíà lọ́dọ̀ àwọn afáà ní hadith ìyẹn náà làwọn náà gbà wọlé láti lè fi sẹ̀rí gbogbo ìtàn tí amúhánú tíra yìí kọlọ́ba Allah subhanahu wa ta'ala kọba akẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam òun ní pé ìtàn gbé ipe anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lóyún ẹni bàbá ti jáde kú ní ayé nídìí eléyìí ìwọ tí bàbá ẹ ti kú ọmọ òrukàn ní àmì ètí bàlágà bàbá ẹ ti jáde kúrò láyé má banújẹ́ ẹni tó jọmọ òrukàn tí ó pàdánù òun lẹni tó pàdánù ẹ̀kọ́ tó pàdánù àti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ lópin ìgbà téèyàn bá ti ń bẹ ọba tó jọ pé bí bàbá bá ń bẹ ọba tó lè lo bàbá pé kó ṣoore fún ọ oore ń bẹ lọ́dọ̀ Ọlọ́run báyọ dẹ lè gbé gbọnà ọdẹ lómi oore rẹ ọdọọdọ rẹ kódà ọba àmọ ní bàbá oore re yóò dọdọ rẹ ọba àmọ ní màmá ipò tọlọ́wọ́n bá ní ó dé láyé ó dé bẹ́ẹ̀ òbí ọba ti jáde kó láyé ọba àmọ lára ọba lara ọba lọ́ta kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó o bá ti wà lórí òdodo ọlọ́wọ́n mọ̀ kàn lọ́wọ́ ntọ́lọ́run tún wa kọ fún ẹ ipò yọjẹ tiẹ tiẹ o. àmọ́ ká mọ̀ pé orí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń bẹ ń bi ká tẹ̀lé tiẹ̀ ni haqiqatul khair fi ta'ati Allah azza wa jal wa fi ta'ati nabiyina Muhammad sallallahu alaihi wa sallam anabi Muhammad sallallahu alaihi wa sallam onítọ́lọ́n bá sórí fẹ́rú àmọ́ kò wá sí lórí tẹ̀lé titọ́ lọ́wọ́n ba ó ní fadhalika istidraj ipe orí ẹ̀dẹ̀ nìyẹn kọ́lọ́ba kọjọ jáde orí ọ̀dọ́ rẹ̀ lórí pàápàá ní kọjọ kó o ṣe fún ẹnìkọ̀ọ̀kan akọ́dẹ̀mú wa dúró lórí tẹ̀lé ànábì محمد sallallahu alayhi wa sallam. تنبيه لا يوجد حديث صحيحا كان أم ضعيفا يدل على الاحتفال بمولد النبي صلى الله عليه وآله وسلم فإن الاحتفال بمولده صلى الله عليه وآله وسلم بدعة منكرة فاجتنبوه náà ìtanijí níparí òun náà ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé a máa bèèrè àwa pé nígbà tó yẹ pé ọjọ́ bíi ànábì Muhammad sallallahu alaihi wa sallam là ń sọ ó láwọn kan tó yẹ pé ọjọ́ bíi làwọn mú lẹ́ṣà wọ́n mú ní ààyò láti máa ṣe ayẹyẹ rẹ̀ ẹ́n. Eh? láti máa sọ pé àwọn nífẹ̀ẹ́ ànẹ́bì ariwo tí wọ́n máa panu pé ó yẹ ká mú ọjọ́ kan láti máa sọ tàn ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ibi ìtàn rẹ̀ yìí ibẹ̀ náà láti gbàgbọ́ yẹ̀sìn wa ibi ìtàn rẹ̀ yìí láti mọ orúwà tá ànẹ́bì wù ibi ìtàn rẹ̀ yìí láti máa kọ́gbá láti máa káwo láti máa kórìíra ayé àti tàlíkíámà naam ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ ipe ibi ìtàn rẹ̀ láti kọ àmọ́ kì í ṣèjọ́ kan láfi tì sí lọ́dún torí pé ntí ìtàn ànẹ́bì kó sínú pọ̀ àwa fún ijọ́ kan lẹ̀ àwa ń ṣe é a sọ fún wa pé kò tiẹ̀ kọ́kọ́ tó dán à ń kó kéfèéfé yẹn làwọn èèyàn rán bẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣe kì í ṣe pé ọ̀rọ̀ pé yọ bí ànábì wọ́n bí ànábì ń jọ báyìí olùgbésí ayé báyìí ìwà dáadáa tó wù ń jọ báyìí ẹ̀sìn tó sì ń jọ báyìí àbígbà tó nǹkan tó ṣe ní ìtura tí kaba ìṣẹ̀lẹ̀ nǹkan tá ànábì ṣe ní kì í sì nǹkan tí wọ́n rán nìyẹn so òun ni pé káwá tiẹ̀ kọ́kọ́ wò ó pé nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n á ní àwa wò ó lọ wò ó bọ̀ torí pé àwa ń kó hadith jọ ni láti fi lè sọ ìtàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam àtúnwá sọ lásán pé hadith yìí kárí hadith tó lálàáfíà ni àwa wò ó lọ nínú àwọn tíráàpìlẹ̀ bí sọ́yìn Bukhari ni sọ́yìn Muslim ni àwọn kútùbù súnẹ́ni ni àwọn kutubu lẹ ẹ masani dini masani dini muhammad dini imam ẹ imam shafi ni àtàwọn masani masani kò síbi kankan tá a ti rí kò nípìlẹ̀ la yujadu hadithun sahihan kana am da'ifa yadullu ala alal itifali bi mawulidi nabi sallallahu alayhi wa sallam tó wá ń tọ́ka lórí ijó bíi anabi ipe kó tọ́ka lórí ìsayẹyẹ ẹjọ́ ọ̀bí ànábì kò sádìsì kan kódà kò sí dọ̀hìn sábà sọ pé eh, àwọn afáyẹn ṣe mí ṣéèkì ni ìyẹn náà wípé nǹkan tí wọn fẹ́ gbára lé ní hadith báyìí kò sí dọ̀hìn. èyí pé èyí tó lẹ o àti èyí tó lálàáfíà o èyí tó lálàáfíà àti èyí tó lálàáfíà nínú tí wọn fi tì ànábì Muhammad sallallahu alaihi ń pòun lọ sọ àbẹ́tẹ̀ fi ti àwọn sọ̀hábà igbó àwọn ni wọ́n sọ àbá wọn ṣe kò sí tí ń tọ́ka lórí ìsayẹyẹ ẹjọ́ bí anibà Muhammad sallallahu alayhi wa sallam falitifalu bi maulidihi sallallahu alayhi wa sallam bid'atun munkar bídíà ni àdádásílẹ̀ ni ìyẹn ló fà á ẹ̀rí bákan inú àwọn àfà ẹ̀sìn gẹ́gẹ́ bí Ibn Taymiyyah Ibn Qayyim al-Jawziyah àtàwọn àfà míì tí wọ́n sọ̀rọ̀ lórí àwọn nǹkan yìí ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ tánibà muhammad sallallahu alayhi wa sallam tọ́ni khayru nasi qarni thumma alladhina yalunahu thumma alladhina yalunahu yíké àwọn sẹ́ńtúrì tó lóore jù gbà tí yẹn máa ń lo lóògbà tí máa ń lóore jù táyà ń tán wọn bí wọn àníbà muhammad sallallahu alayhi wa sallam tó wà níbi lóògbà mẹ́ lẹ́yìn ìgbà yẹn làwọn tó tẹ̀lé òun òyìnbó ni àwọn sọ̀háàbà tí ó sá níbi láàrin wọn máa lẹ́yìn ìgbà yẹn làwọn tàbí àwọn sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ kódà ká tún wá sí lọ́gọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún mẹ́ta ti lọ wọn èyí tí ì da ayẹyẹ ìṣe maulidi nabi sallallahu alayhi wa sallam wọn ò dálẹ̀ títí táwọn olùbìlẹ̀jẹ́ fi dórí khalifa kàwé khilafa tí wọ́n fi di pé wọ́n ń ṣe ìjọba ní Egypt àwọn Fatimiyun àwọn tó yẹ pé oríṣiríṣi ọ̀ràn làwọn eléyìí ń dá ká sayẹyẹ ká má mutí wọn ò rí sí nǹkan kan ká gbé mọ́sálásí ti pa torí pé wọ́n sọ̀rọ̀ súnà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe tó àti bó ṣe yẹ ẹni bá sọ gẹ̀ lọ tì í mọ́lé mọ́sálásí náà ti ń sọ ẹgbẹ́ tìpẹ́ má kí wọ́n kírun bẹ̀ mọ́ àwọn oríṣiríṣi ọ̀ràn làwọn eléyìí ń dá ni wọ́n rò pé àwọn ń jayé wọ́n ń sòsì àwọn yìí ni wọ́n wá ronú wọn làwọn fẹ́ dá mọ̀lídù lẹ̀ kódà nínú ìtàn gbé pé kì í ṣe mọ̀lídù ta níbi nìkan wọ́n dálẹ̀ kódà ẹni tó wà ní kìláfà ń gbà wọn ó ṣe mọ̀lúdì ara rẹ̀ ọlọ́jọ́ fún ọlọ́jọ́ fún tànẹ́bì náà ọlọ́jọ́ tó fún ti Hasan ọlọ́jọ́ fún ti Hussein wọn lọ́jọ́ fún lọ bẹ́ẹ̀ ní táwọn dálẹ̀ nu mọ̀lúdì ṣe mẹ́wàá wọ́n á ní mọ̀lídìí tànẹ́bì ni o wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn tó wá ṣe yìí kìí ṣe àwọn ẹlẹ́sìn wọn ò tún wá lẹ́fídẹ́ǹsì àwọn tí wọ́n ń ṣe lénìí torí kí ni wọ́n fi ń ṣe wọ́n pàdánù gbogbo mọ́jẹ̀mú tó lọ́mọ fi ń gbaṣẹ́ lọ́wọ́ ẹni torí pé mọ́jẹ̀mú tó lọ́mọ Allah tí mo fi ń gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá mọ́jẹ̀mú méjì ni lẹ́yìn ìgbà tí yẹn bá ti jẹ́ mùsùlùmí tán mùsùlùmí tí ó ṣiṣẹ́ tọ́lọ́wọ́ gbà ṣe lọ́wọ́ ẹ̀ àyàkúnu àwọn àyàkúnu mọ́kùlẹ́sàn ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ní ẹ̀rí ẹ̀mí torí tọ́lọ́wọ́ ọba yóò wá sincere níbi iṣẹ́ yẹn tó ń ṣe kí wá sí sincerity nìkan la need ó gbọ́dọ̀ ṣe níbàámu sí ìntànibà Muhammad sallallahu alaihi wa ṣe ní tó mú wa so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí lẹ́yìn wọ́n ti pàdánù àwa ti sọ ní ìsìn kò sẹ́ẹ̀rí fún maulid maulid nabi sallallahu alaihi wasallam kò sẹ́ẹ̀rí fún ká máa ṣe ìtìfálẹ̀ ká máa ṣe celebration ká máa celebrate ẹ̀ kò sẹ́ẹ̀rí fún. kò wá sẹ́ẹ̀rí fún ni àwọn èèyàn tó wá torí ọlọ́run ṣe torí pé kí wọ́n tún lè kówó jọ ni. asọ̀fẹ́ lomi pé ó dáa kò sẹ́ẹ̀rí fún ni ibẹ̀ láti ń ro kójọ fún mọ́sálásì àwọn náà tún á sọ fún pé òkè tó bá yẹ kó bá ń kó jọ fún mọ́sálásí nítorí mọ̀lídì ṣebí mọ́sálásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run náà ládẹ́ ń sin bẹ́ẹ̀ ẹ ẹ sọ pé kìí ṣe mọ̀lúdì lẹ́ ń ṣe o à ń lọ́ọ̀ṣì mọ́sálásí o à ń kọ́ mọ́sálásí afẹ́kẹ́ dá sí mọ́sálásí ìyẹn lẹ́rìí kódà tẹ bá tún tẹ ń fúlòkù fún yẹn ẹ kó wá káwa náà bá yín há pòwé yẹn fáwọn èèyàn àwa <laughs> ìntàfi mọ̀ nìyẹn pé kò sí ẹ̀mí torítọ́ lọ́wọ́n ọba torí owó ni. náà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n láwọn ń ṣe mòlúdì fún yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́rìí pé wọn ò kọ́ tán lógún ọdún ọgbọ̀n ọdún tí wọ́n ti táwọn míì ti ń ṣe mòlúdì bọ̀ wá. mọ́sálásí tó yẹ pé ọmọ mi wọ́n bí síbẹ̀ ó dẹ̀ tó padà níyàwó wọn ò dẹ̀ kọ́ tán. wọ́n lo àìmọye ilé kéwú àwọn ẹlòmíì kọ̀ọ̀kan jójú kan lédi pé wọ́n dẹ̀ ṣe mọ̀lídì lọ́dọọdún tá bá sọ pé ayé náà ni ọ̀pọ̀lọpọ̀ ráyé bẹ̀ tí ẹ̀ bá tẹ̀ wá ń ráyé bẹ̀. mọ̀líd àwọn onílàáká yìí ní kátẹ́ǹd ẹ̀ ṣé o sọ pé mọ̀lídì sọ sọ pé ẹ̀sìn ni àbí ìṣe ọlọ́run ọba yóò ṣàjẹ́ kan tọ́ tó bá sọ pé ọba ní ẹ̀ṣẹ̀ ni ọ̀rọ̀ bá tán àní àní àní àlebọ́ ọ̀fà nkankan mọ́ torí pé ẹnu kò lórí pé ntí bá ń jẹ́ iṣẹ́ ntí bá ń jẹ́ ìyàkọ̀ ọlọ́wọ́n ọba á jìnà sí ni. náà tó bá yẹ pé kì í bá ṣẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba ni àwọn nísà níbi ìmọ̀ tẹ̀lé yẹn àbá níbi ọ̀mọ́ tó bá yà à ń sin lọ́wọ́ náà ni ah, ok sáà níbi wa mọ̀ àbí ọ̀mọ́ tọ́ba ni à ànábì mọ̀ àwọn àníṣó wa fi pamọ́ ni. balig bima unzila ilayk ọlọ́ba allah subhanahu wa ta'ala ló pè òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ta fi rán ọ mọ̀ fi jíṣẹ́ ànábì dẹ̀ fi jíṣẹ́ àwọn sọ́ọ́bà jẹ́rìí ẹ̀ ó gbogbo iṣẹ́ yẹn ló jẹ́ pé pátápátá tọ́lọ́ ti sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina tọ́lọ́ fi ni mo ti pé ẹ̀sìn náà báyìí. anabi òfin kankan pamọ́ láti máa sọ ok tó bá sọ pé anabi fi anabi òfin anabi fi pamọ́ ọ̀tàkọ̀rọ̀ lọ́wọ́n ba tó bá sọ pé anabi wa fi jíṣẹ́ ànìbó lọ́wọ́ so ànábì ọ̀wá sọ à ń sọ abàrẹ̀ ọ̀mọ́ àwọn afẹ́nire síwájú mọ́ bílẹ̀ pé wọ́n ti ẹ̀sìn dájọ́ lórí ẹ̀ àwọn kí ló wájú yà wá pé nǹkan yóò da torí pé kò sẹ́rí náà ni àìsẹ́rí rẹ̀ ni pé nǹkan yẹn ò da tó bá jọ pé nǹkan tó wá da kọjọ pé yẹn ò ṣe ni àwọn sọ̀hábà àwọn ọlọ́run ó gáẹ̀dì àìwá sí àwọn sọ̀hábà ó ń túmọ̀ sí pé nǹkan yẹn ò da ni làwọn fáàlú tó bá yẹ pé wọ́n bá jẹ àwọn àṣẹ lànà kọlu ilé iná àwọn lànà kìlú ilé iná tí wọ́n bá ṣe ògbé wa bá wa àìṣe wọn náà ló túmọ̀ sí pé wọn ò gbé wa bá wa tí wọ́n bá ṣe wọn gbé wa bá wa tí nǹkan bá lálàáfíà àwọn náà ó máa polongo ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ní àkọ́kọ́ láti lè ṣe é ká gbàgbé pé àwọn sọ̀hábà yìí náà wà lóṣùn wa ọlọ́ni wàá ní àmọ́nà bíi mísìlímà àmọ́ntún bíi hífakọ̀dé hìtádà o táwọn ti ń bọ̀ wá lẹ́yìn ẹ̀yìn sọ̀hábà yìí tí wọ́n bá ti lè mọ̀nà lóru mọ̀nà tí wọ́n bá nígbàgbọ́ orú gbàgbọ́ tẹ̀yìn ní wọ́n ti mọ̀nà. àìwá tẹ̀lé ìlànà yín òun náà ni wọ́n bẹ nínú problem à ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ń ta sọ yá àti ń ta gbọ́ yìí kọlọba kọjọ kó ló ní sáàbì oríire ayẹta alqiyama ní kọkan wa kó dẹ fi sínú mizan hasanati àwa tá àti èyí tí ẹ gbọ́ wa sallallahu ala khairi Muhammad. وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته